ó sọ fún wa nípa ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam ó ní wa innaka la'ala khuluqin azim ó ní wa ànábì ló fi wà lórí ìwà tí ó dájú bẹ́ẹ̀ sì ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi òdúdó fi wọ́n jíṣẹ́ sallallahu alayhi هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ألو يؤمنه في wọ́n òjíṣẹ́ ohun ìmọ̀nà àti ẹ̀sìn eléyìí tí ó jẹ́ ẹ̀sìn òdodo nítorí náà ẹni tí ó bá gbé òdodo dání ní ó gbọ́dọ̀ gbìyànjú láti polongo òdodo ṣùgbọ́n ìpolongo ìpolongo òdodo ní àti igbó ti òdodo àti ìṣe òdodo ó bùkátà ìwà kan eléyìí tí àwọn èèyàn fi gba òdodo lọ́wọ́ ẹni kí ni ìwà náà jọmọ́ òun náà ni àtàwágun kí wọ́n ní ìwà àrọ̀lẹ̀ nítorí pé àwọn ànábì ọlọ́wọ́n ọba ẹni ẹ̀ṣà ni wọ́n níbi nǹkan tí ọlọ́wọ́n ọba sùnmọ́nàwó ẹ̀tàálá tó fi ṣàwọn lẹ́ṣà pẹ̀lú pé wọ́n jọ olùbẹ̀rù ọlọ́run pẹ̀lú pé wọ́n jẹ́ olódodo èèyàn pẹ̀lú pé ọlọ́wọ́n bá fún wọn níwà ìrẹ̀lẹ̀ eléyìí tí wọ́n máa fi bá àwọn èèyàn lò kí àwọn èèyàn kí wọ́n bá lè gbọ́ òdodo lọ́dọ̀ wọn. bákan náà ẹni tó jẹ́ mùsùlùmí àgàgà jùlọ ẹni tí ọlọ́wọ́n bá sọ pánú wọ́n tààlà tó ṣàánú pẹ̀lú pé ọlọ́wọ́n bá fi sórí súnà irú ẹni náà ní òun náà gbọ́dọ̀ kọ́ iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba níbi nǹkan tí ọlọ́run ọba sọ̀tánù wọn tààlá tó sọ fún wọn pé kí wọ́n jẹ́ni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n sì jìnà sí ìjọra ẹni lójú ìyẹn náà ni nǹkan tí a ń pè ní tàwádọ́ kéèyàn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní kéèyàn ṣe súnmọ́ kéèyàn sì má jọra ẹni lójú eléyìí ọlọ́wọ́ bá mi subhanahu wa ta'ala tó sọ fún ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam ó ní waqfid janahaka liman ittaba'aka minal mu'minin èyí ànábì rẹ̀ yẹ apá rẹ̀ lẹ̀ fún àwọn tí wọ́n bá tẹ̀lé ẹ nínú àwọn olùgbàgbọ́ òṣìṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa ó ní ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala awha ilayya ó wá ń ṣẹ́ sí mi muhammad sallallahu alayhi wa sallam an tawadu kékè ẹ̀yin mùsùlùmí kẹ́ ṣe kí ni kẹ́ jẹ́ni tí ó rẹra rẹ̀ ńlẹ̀ hatta la yafkhawu ahadun ala ahadin títí tẹ́nìkan òfin ní máa wó kóhun dáájú ẹlòmíì lọ bóyá nípa ipò tí ọlọ́wọ́n ọba fún ni láwùjọ ọlọ́wọ́n ọba gbé sípò ó wá ń wọ ẹ gẹ́gẹ́ bí ẹni tó dáa ju àwọn yòókù lọ ó wá ń ṣe mutómutó ó ń ṣe fáàrí sí wọn abẹ́ ti ẹ̀kọ́ ọlọ́wọ́n ọba fún lówó ọlọ́wọ́n ọba fún nímà ọlọ́wọ́n ọba fún lẹ́wà àbí ọlọ́wọ́n ọba fún ní nǹkan kan nínú àwọn nǹkan eléyìí tí a ma fi ń ju ara lọ nílẹ̀ ayé ń bí èèyàn gbọ́dọ̀ rẹra rẹ̀ ńlẹ̀ pẹ̀lú nǹkan tí ọlọ́wọ́n ọba fún yẹn nítorí pé nǹkan tá a fún ni nípò ni lówó ni lẹ́wà ni nímọ̀ ni àti làákàyè àti gbogbo nǹkan tí ọlọ́wọ́n ọba máa ń fún yẹn àdánwò ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pé ó ní liyabluwakum fima atakum láti lè fi dán yín wò ní níbi àwọn nǹkan tá a fún yín nítorí náà ẹni tó bá ríra rẹ̀ nínú ìdára kan nínú ìdára ọlọ́run kó máa dúpẹ́ fún ọlọ́run kó sì gbà yí pé eléyìí ní ọlọ́run ọba fi dán wò ní òun ò gbọ́dọ̀ máa fi ṣe fáàrí sí àwọn èèyàn tí ọlọ́run ọba gbé àjùlọ fún òun lórí wọn. anábìsọ́ lọ́lọ́run àrẹ́yìn wọ́sẹ́làmù ó ní ọlọ́wọ́n ọba ó ránṣẹ́ sí mi pé ẹ̀yin èèyàn ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́rìn lórí ìlànà ìní muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ra ilẹ̀ níbi ìsọ̀rọ̀ sí níbi ìṣesí níbi ìwùwàsí títí tẹ́nìkan ò fi ní ṣe fáàrí sẹ́nìkan wọ́n láyá gbogbo ahadun ala ahad ẹnìkan ò sì ní kọjá àlà lórí ẹnìkan òṣìṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa sallam ó sì jẹ́ oníwà rẹ̀ nìyàn ó lò ó gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala mo ṣe pa á láṣẹ ọ̀pọ̀lọpọ̀ ẹgbà wá òun náà ni wọ́n ti ròyìn báwo ni ànábì sallallahu alayhi wa sallam báwo ló ṣe jẹ́ oníwà rẹ̀ lẹ̀ òṣìṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa tó bá rí àwọn ọmọdé àwọn ọmọ tá a fojú tẹ́ńbẹ́lẹ́ nínú pé àwọn eléyìí àwọn ọmọ kéékèèké ni ànábì sallallahu alaihi wasallam tó bá kọjá lọ́dọ̀ wọn a máa sálámà sí wọn bílẹ̀ ìbá ń tọ́ka sí nǹkan kan jọmọ́ ó ń tọ́ka sí pé òjíṣẹ́ ọlọ́run oníwà rẹ̀ lẹ́ni bákan náà nígbàtí wọ́n bí ìyá wa Aisha radiyallahu léèrè nípa nabi sallallahu alaihi wasallam ma kana yaf'al aw ma kana yasna kí ni anábì sallallahu alayhi wa sallam tó máa ń ṣe nígbà tó bá wà nínú ilé pẹ̀lú àwọn ará ilé rẹ̀ Aisha ní kana fi mihnati ahli ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam yóò ma ṣe bọ̀yí sí àwọn ará ilé rẹ̀ ni eléyìí náà lára ìwà ara ẹlẹ́ni kí ọkọ kó lò nínú àwọn àsìkò díẹ̀ eléyìí tí ọlọ́wọ́n ọba bá fún bí iṣẹ́ rẹ̀ bá ṣe rí bọ́lọ́wọ́n ọba bá ṣe gbà á láàyè mọ́ láti lè fi ran àwọn aráalé rẹ̀ lọ́wọ́ agaga jùlọ nígbà tí òun náà bá mọ̀ pé wọ́n tún bùkátà sí ìrànlọ́wọ́ bóyá nígbà tí ara ń ṣe wọ́n ni àbí nígbà tí ó rí pé ọwọ́ wọn kún wọ́n bùkátà ìrànlọ́wọ́ kò sì sẹ́ni tó lè ṣe àyàfi òun náà kó mú àwọn lọ́wọ́ kó fi kọ́ ṣe ìwà rẹ̀lẹ̀ eléyìí tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tí ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nínú wa rẹ̀lẹ̀ rẹ̀ òun náà ni pé bí ó bá gun nǹkan gùn kò ní rí láìfí kí ẹnìkan kó tún wà lẹ́yìn òun lórí nǹkan gùn yẹn kò ní máa wòye pé èmi lànà bí báwo lèmi ó ṣe máa gún ọ̀kadà téèyàn ń tu wá jókòó lẹ́yìn mi rárá àbí yóò ti ẹ̀wọ́ pé ẹṣin ni mo gùn mo lè jẹ́ pé àsìkò yẹn ní wọ́n ń gún ọ̀kadà láyé òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n nǹkan tí wọ́n ń gùn náà ó ní àfijọ́ pẹ̀lú àwọn nǹkan tí a ń gùn lẹ́yìn náà eléyìí náà lára ìwà rẹ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lówó tí wọ́n nípò eléyìí wọ́n kọ́ fún àwọn èèyàn nítorí ẹlòmíì òun nìkan ni ní ẹni tí ó jókòó lẹ́yìn mọ́tò tí ó wà fi àwọn èèyàn méjì sí ẹgbẹ́ dráìvà pé ẹ gbọ́dọ̀ jókòó tì mí ipò tí mo wà ó kọjá kẹ́nìkan jókòó tì mí eléyìí ní kì í ṣe ìwà rẹ̀ èyí tí anábì sallallahu alayhi wa tó fi kọ́ wa bákan náà nínú wa ẹlẹ́ òun náà ni adamu taskiyati nafs imama fọ́nà ẹni má ìmáma wòye pé òun lòun dáa àwọn èèyàn tó kú lọ subhanahu wa ta'ala oní falátúlákù anfúsàkùn wọ ẹ̀rọ̀lẹ́mù bímọ ní takọ̀ ó ní ẹ̀yìn èèyàn ẹ má ma fọ́ra nítorí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala òun ni ó mọ ẹni tó fi ń páyà òun jùlọ nítorí náà ìmá fọ́ra ẹni má pé èmi ni mo dájú ẹyin èèyàn tó kú lọ èmi ni mo tó báyìí èmi ni mo tó báyìí nítorí àwọn ìjọsìn díẹ̀díẹ̀ eléyìí tó ń ṣe eléyìí náà yóò máa tọ́ka sí pé èèyàn ò níwà rẹ̀lẹ̀ èèyàn sì níwà ìgbéraga eléyìí ò túmọ̀ sí pé ẹni bá gbé òdodo dání kó má fi òdodo wọn kó sì má dúró ti òdodo àbí kó má sọ pé eléyìí ta wà lórí rẹ̀ ní eléyìí náà ní òdodo nítorí pé nígbà míì ní òdodo téèyàn bá gbé dání yóò bùkátà láti ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn pé eléyìí òdodo ni nítorí pé ẹni tó ń sọ ọ́ ní ó rí pé nǹkan tó ń bẹ́ẹ̀ nínú Kùránì nìyẹn bákan náà eléyìí náà sì ni nànà nábì sallallahu alayhi wa sallam torí náà ìfi òdodo rinlẹ̀ èyàn ò túmọ̀ sí pé èyàn níwà rẹ̀lẹ̀ ètò ìpọ́nmọ́tẹ̀ àti bí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa léèrè nípa ọkùnrin kan ó nífẹ̀ẹ́ kó máa wọṣọ tó dá aṣọ tó rẹwà tó rẹwà tó rẹwà bẹ́ẹ̀ sì ni àwọn wá bí òjíṣẹ́ ọlọ́run pé ṣé lẹ́yìn lára àgbéraga ní lára pé òun níwà rẹ̀ lẹ́ni ànábì ní rárá o ìgbéraga kọ́ ni òun nì nǹkan tí a ń pè ní ìgbéraga òun náà ni ìjẹgàba lórí àwọn èèyàn ìwúgà ìṣemutómutó lórí wọn àti ìtakò òdodo àmì ọlọ́ba subhanahu wa ta'ala kí ọlọ́wọ́n bá kó fi ìwà ìrẹ̀lẹ̀ جيك الفقراء أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد الله سبحانه وتعالى ó pa òjíṣẹ́ rẹ̀ láṣẹ sallallahu alayhi wa sallam kó yẹ kó rẹ iye apá rẹ̀ nílẹ̀ fún àwọn tí wọ́n tẹ̀lé nínú àwọn olùgbàgbọ́ òdodo bákan náà àwọn tá a jẹ́ mùsùlùmí náà a gbọ́dọ̀ kọ́ṣe òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam pẹ̀lú pé a níwá ìrẹ̀lẹ̀ mùsùlùmí kì í ṣe ẹni tá a máa ròyìn pẹ̀lú pé ó ní gírímọ́ńkáì ó ní mọ́tòmọ́tò lára mùsùlùmí ní ẹni tá a máa ròyìn pẹ̀lú pé ó níwà ìgbéraga nì nínú ìwà ìgbéraga àbí nínú àìrẹrẹ nílẹ̀ òun náà ni kéèyàn máa wòye pé ẹnìkan ní nínú àwọn tí wọ́n ti ń kọjá àlà kéèyàn wá wò ó títí kó wá sọ pé ọlọ́run ọba ò lè forí jì í bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́run ọba ló wà ṣùgbọ́n ẹni tó wà lórí ẹ̀ṣẹ̀ ẹni tó ń kọtọ́ lọ́run nǹkan tó kù tá a máa ṣe fún un náà ni pé ká ṣe wá sí fún un ká fi òdodo wọn ká ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fún un tó bá wá dé tó bá ṣe é lójú ẹ̀ tá a bá sọ fún un pé orí èyí tó ń ṣe yìí tó bá kú sórí rẹ̀ àti láforíjì ọlọ́run ọba rẹ̀ ní àókù díẹ̀ eléyìí kò pọ̀ jù ṣùgbọ́n èyí tí ó wà gbé wa sọ pé lágbájá o lè ráforíjì ọlọ́run ọba eléyìí ní yóò tún máa sí ìkọjá àlà nítorí pé ẹnìkan láyé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ̀rọ̀ yìí fún àwọn sàhábà ó sọ pé àwọn ọmọ ẹ̀yà méjì kan bẹ tó ṣe pé ìkíní kejì wọn ní àbí ìkan nínú àwọn méjèèjì yóò máa ṣe wáàsí fún ọmọ ẹ̀yà rẹ̀ pé nǹkan tó ń ṣe yóò dà gbèjù sílẹ̀ ọlọ́run ọba òfẹ́ ọjọ́ kan ìkejì wá wò pé ṣé wọn ló dá mi ní fi mílẹ̀ pẹ̀lú olúwa mi inú wá bí ẹni yìí ó wá ní wallahi la yaghfiru lak la yaghfiru Allahu lak ó ní mo fi ọlọ́run ọba búra ọlọ́run ọba ò ní ṣe àforíjì fún eléyìí ó bí ọlọ́run ọba nú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó wá sọ fún ẹni pé ọlọ́run ọba fún ara rẹ̀ ló sọ pé qad ghafartu li fulan wa ahbabtu amala ó ní mo ti ṣàforíjì fún lágbájá tó ń sọ pé ọlọ́wọ́ èmi ọlọ́wọ́ bá mú òní ṣàforíjì fún wà ahbatu amala iṣẹ́ rẹ̀ sì ní mo ti ti bàájẹ́ wọ́n ní nǹkan tí ó múṣẹ́ ẹni yìí bàjẹ́ òun ni pé ẹni yìí ríra ẹ̀ tó dájú ẹni kejì lọ tí ìjọra ẹni lójú ní òun ló gbé láti wí gbólóhùn yìí kì í ṣe kó lórí pé ẹni yìí ó ti kọjá àlà níbi òdodo nítorí náà àwọn gbólóhùn báyìí náà a gbọ́dọ̀ sá fún nítorí pé gbólóhùn kan ni eléyìí tí ó lè ṣe kí ni tí ó lè padà fa ìbínú ọlọ́run àbí tó lè máa túmọ̀ sí pé ẹni tó wí ní kò níwà rẹ̀lẹ̀ bó tilẹ̀ jẹ́ pé eléyìí nǹkan tó bá ń bẹ lórí ẹ̀mí òun náà ni ó máa ní ahọ́n ni ó máa ń gbé jáde bákan náà òṣìṣẹ́ aláwọ̀ sallallahu alayhi wa sallam ó fi yé wa pé ẹni bá ń wá àgbéga níláyé ẹni bá ń wá káwọn èèyàn máa bàbá ara wọn ẹni bá ń wá kí àwọn èèyàn gbé sípò tó ga ní lọ́dọ̀ wọn nìyí nǹkan tó kù tó yẹ kó máa ṣe òun náà ni kó rẹra rẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n kó rẹra rẹ̀ ńlẹ̀ fún ọlọ́run ọba ni o láì ṣe pé ó rẹra rẹ̀ lẹ̀ fún owó òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nínú hadith tó mẹ́nu muslim òṣìṣẹ́ ọlọ́run ní mọ́ọ̀nà kọsọt sọ́dọ̀kọtún mìíràn ó ní sàárà tá a bá yọ nínú dúkìá kan kò ní dín dúkìá ẹ̀kù وما تواضع أحد لله إلا رفعه ó ní ẹnìkan ò sí ní rárá rẹ̀ ńlẹ̀ lílá gbólóhùn tó lọ́wọ́n tó jíṣẹ́ ọlọ́wọ́n bá sọ yìí gbólóhùn tó ga ni tó bùkátà kàwòye sí nítorí pé mélòó mélòó èèyàn nítorí owó tó fẹ́ gbà kódà ìrẹ́ra rẹ̀ ńlẹ̀ yìí yóò gbede ìyẹpẹrẹ ara rẹ̀ ó lè ta ẹ̀sìn rẹ̀ nítorí owó ó lè ta ara rẹ̀ nítorí owó ó lè kódà gbogbo nǹkan tó bá gbà fún nítorí pé kó bá lè rí nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn gbà nínú owó wọn ni nínú dúkìá ni nínú ipò tí wọ́n lè fi pẹ̀lú pé wọ́n dìbò yán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ní kìí ṣe ìrẹ́rẹ́ nílẹ̀ eléyìí tí ó ní àgbéga níwájú ọlọ́run ẹlòmí ó dọ̀bálẹ̀ gbalásá nítorí nǹkan ti wá ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́ ọba yóò ṣe àgbéga fún látàrí pó rẹ̀ lẹ̀ òun náà ni ẹnìkan tó ṣe ní tìtorí tọ́lọ́run nítorí ìbẹ̀rù ọlọ́run nítorí pé ó fẹ́ wọ àlùjànnà nítorí pé ó ń páyà ọlọ́run òun náà ló ṣe mú ara rẹ̀ wálẹ̀ ní nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó ṣe fún irú onítọ̀hún òun náà ni pé kí ọlọ́run ọba kó ṣe àgbéga fún àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdúró ṣinṣin lórí ọ̀rọ̀ ọlọ́run lójú ọ̀nà tí anábì sallallahu alayhi wa kí ọlọ́wọ́ ọba kó ṣe fún ẹnu kankan wa kó sì ṣe wá lẹ́ni tí ó rẹra rẹ̀ ńlẹ̀ fún òdodo tí ó sì jẹ́ olùpáyà ọlọ́run barakallahu li wa lakum fil qur'anil azim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayat الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن